أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe nínú tíra umdatul ahkam ti àfa abdulgani almakdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí a ó dìde lórí báàbù sọ̀látil idain ojúpọ̀nà tí ó sọ̀rọ̀ lórí bá kírun eid eid fitr àti eid al-adha èyí ni pé ọdún ààwẹ̀ àti ọdún léyá hadith alákọ̀ọ́kọ́ tí ó wà nù báàbí náà an abdullahi ibn umar رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم وأبو بكر وعمر يصلون العيدين قبل الخطبة حديثي أبو لاتي عبد الله وما عمر وني كان النبي صلى الله عليه وسلم وأبو بكر وعمر النبي صلى الله عليه وسلم أتي أبو بكر أتي عمر يصلون العيدين وما كانوا عيد مجيجي يعني بي أدون آوي أتي أدون ليا قبل الخطبة وما كانوا سواجه خطباني hadithi yóò ṣàlàyé lórí olórí pé irun làákọ́ kí síwájú kí a tó kírun àmín irun làákọ́ kí síwájú khutba àkọ́kọ́ lórí ọ̀rọ̀ salatul idain síwájú kí a tó sọ̀rọ̀ lórí hadithi ó ní kí ni tá à ń pè ní eid àwọn afáàní kullu yawmun fihi kullu yawmin fihi jam gbogbo ọjọ́ tí ìpéjọ bá ti wà nú ẹ̀ wọ́n ń pè ní eid wal-eidu ma aada aleik eid oní tó máa ń padà wá tí a bá ṣe àsìkò rẹ̀ ó tún padà wá tún ṣe ó là ń pè ní eid wọ́n mú ọ̀rọ̀ náà láti aada yaud ẹni pé ó padà wá ka'annahum aadu ilayhi bí gbàgbọ́ pé wọ́n ti ṣe tẹ́lẹ̀ tó kọjá wọ́n tún wá padà wọ́n ṣe Ibnul Arabi ó ní summiya al-Eid Eidan li'annahu ya'udu kullu sanatin bi farhin mujaddadin ó ní ìdí tá a fi pé Eid ní Eid torí pé ó máa ń padà wá ní gbogbo ọdún pẹ̀lú ìdùnnú àti nǹkan tuntun gbogbo ọjọ́ tí Eid bá ti dé a máa dunnú a máa gbìyànjú láti ra aṣọ tuntun tá a wọ̀ bàtà tuntun tá a wọ̀ fìlà tuntun tá a dé ìdínú tá a fi ń pè ní eid gbogbo ìgbà tó bá dé ń máa ń di ọ̀tun ni pẹ̀lú ìdùnnú àwọn afá mi wọn ni a pè ní eid likathrati awaidillahi ta'ala ala ibadihi fi torí ọ̀pọ̀ àwọn àdéhùn tí ọlọ́run ọba tó ṣe fún àwọn ẹrú rẹ̀ lóòjọ́ náà torí pé ọlọ́run ọba ó ṣe àdéhùn al-ihsan láti ṣe ohun tó dáa fún wọn fún àwọn ẹrú rẹ̀ ní ọjọ́ náà ìdínú tí a fi ń pè ní eid ṣùgbọ́n ní ahọ́n sharia islam ó ní yawm al-ihtifal bi dhikra Sara ẹni pé ọjọ́ tí a máa ń dunnú torí ìrántí nǹkan kan tí ó máa ń kó ìdùnnú bá wa òun náà ni Eidul Fitr wa yawmul adha ó ní ọjọ́ tí a sínú àwẹ̀ àti ọjọ́ tí a du ẹran léyà wọ́n ní walmuslimuna lahum thalathatu ayad mùsùlùmí eid mẹ́ta péré ni wọ́n ní la rabi'a laha kò sẹ́lẹ̀ kẹrin rẹ̀ ọwọ́ mẹ́ta náà ni alákọ̀ọ́kọ́ nú ẹ̀ oní eidul fitr oní ọdún ààwẹ̀ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ eidul adha oní ọdún léyá ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ oní yawmul jum'ah ọjọ́ jimá ká má gbàgbé pé anabi sàásẹ́là ó pè ní eid ó pè lọ́jọ́ ọdún so eléyìí ni ọjọ́ ọdún mẹ́ta tí a mọ̀ nínú Islam kí ni ẹ̀rí ní ṣẹ̀ríà wípé ọjọ́ ọdún yìí ọjọ́ ọdùnnú ni tó sì tọ́ ó tọ́ ṣẹ̀ríà fún àwa mùsùlùmí ká máa ṣe é ẹ̀rí ó wà nù tírà ọlọ́run àti sunna anabi sallallahu alayhi wa sallam àti ìjìmá àwọn olùmọ̀ ìjìmá al-umma alákọ̀ọ́kọ́ nù ẹ̀ ọlọ́run ní fasalli li rabbika wanhar kírun fún ọlọ́run ọba rẹ kí o dúnran والمشهور في التفسير أن المراد بذلك صلاة العيد وني فصل لربك تي أولون وبايوي يبقى كيرون فو أولون وباري ìtumọ̀ tó fi ń hàn nínú ìtumọ̀ àwọn àfọ́ onítafsir ò ní pé ọjọ́ ìrun ìdì ni ọlọ́run bá ń sọ̀rọ̀ parẹ́ ṣùgbọ́n sunna anabi sallallahu alayhi wa sallam ó pọ̀ jantirẹrẹ tí ó ṣe é kà léè tó wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam nínú rẹ̀ ó ní àdìsí ètò àkàyí kánà nàbíyù sallallahu alayhi wa sallam. وأبو بكر وعمر يصلون العيدين قبل الخطبة النبي صلى الله عليه وسلم أتي أبو بكر أتي عمر وما كانوا عيد سواجو موتوس خطبة بكنا ولاتي أدو ابن عباس أني شهدت العيد مع رسول الله صلى الله عليه وسلم وأبي بكر وعمر وعثمان فكلهم كانوا يصلون قبل الخطبه mo kírun eid pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam àti abubakar àti umar àti uthman gbogbo wọn pátá wọn máa ń kírun síwájú wọn tó ṣe khutba so gbogbo eléyìí ó fi hàn pé ìrun eid ohun tí a mọ̀ ni ní àsìkò anabi sallallahu alayhi wa sallam àti àwọn sàábé rẹ̀ pàápàá jùlọ àwọn al'umma ìjọ anabi sallallahu alayhi wa sallam ẹnu wọn kò lórí pé ìrun ìdì méjèèjì lẹ́yìn ìgbà tí a bá túnu àwẹ̀ àti ìgbà tí a dú ẹran léyà kò sí ìyapa ẹnu lórí ẹ̀pẹ̀ẹ̀pẹ̀ bó ti wùlé ó ma. nam ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní kí ni ìdájọ́ ìrun ìdì náà. apá kan nínú àwọn olùmọ̀ wọn ní sọlátùl ìd fardul kìfáyà ipe ìrun eid ọ̀ranyàn ni tí àwọn kan bá ti ṣe ọ̀ranyàn lẹ̀ ọ bọ́ọ̀lẹ̀ lórí àwọn yòókù ẹni pé tí apá kan tí wọ́n bá gbé ọ̀ranyàn náà tí wọ́n gbé e dúró ọ̀ranyàn rẹ̀ ti bọ́ọ̀lẹ̀ lórí àwọn ará yòókù lápèjúwe ní ìlú yìí tí àwọn kan bá ti kí ìrun eid ọ̀ranyàn rẹ̀ ti bọ́lẹ̀ lórí àwọn yòókù tí wọn ò kí ṣùgbọ́n etí ọ̀pọ̀ àwọn àfáà tí wọ́n fi ẹnu lé ni pé ọ̀ranyàn ni gẹ́gẹ́ bí irun jímà wọ́n lọ́ranyàn ni gẹ́gẹ́ bí irun jímà ṣe tún ọ̀ranyàn bẹ́ẹ̀ náà ni irun eid ló jẹ́ ọ̀ranyàn wọ́n lẹ́rìí àwọn àkọ́kọ́ ni ọ̀rọ̀ ọlọ́run tó ní fasalli li rabbika kírun fún ọlọ́run ọba rẹ wanhar kí o dúnran wọ́n ní àṣẹ ni wal amr yaqtadi al-wujub àṣẹ kúmá ohun tí ó ń fún wa láǹfààní rẹ̀ ni pé ọ̀ràn yẹn ni ká mú ṣẹ àyàfi tí a bá rí nǹkan kan míì tí ó gbé kúrò lórí ọ̀ràn yẹn lọ síbi ipò míì nínú ṣẹ̀ríà gẹ́gẹ́ bí sunna àbí mustahab ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ó ní àdìsítàgbà wa láti ọ̀dọ̀ Ummu Atiyya oni amarona النبي صلى الله النبي صلى الله عليه وسلم أن نخرج في العيدين العواتق وذواتي الخدود وأمر الحيض أن يعتزلن المصلى المسلمين أم عطية أني النبي صلى الله عليه وسلم أقوى سي كي أجدي لو جو عيد مجيجي وجو دو مجيجي alawatik àwọn ọ̀dọ́mọbìnrin wadawatil qudur àti àwọn obìnrin tí wọ́n wà ní abẹ́ ààbò èyí ni pé àwọn obìnrin tí wọ́n ti ní ọkọ ńlé wa amara al-huyad bẹ́ẹ̀ ló sì pa àwọn tí àwọn obìnrin tí wọ́n wà ní ipò haidọ̀ tí wọ́n ń ṣe nǹkan oṣù lọ́wọ́ an ya'tazilna al-musalla al-muslimin káwọn yẹra fún bí táwọn mùsùlùmí ti ń kírun ṣùgbọ́n káwọn náà wá sí aid tí a bá ní kí a kó gbogbo wọn jáde àtobìnrin àwọn ọ̀dọ́mọbìnrin àtàwọn obìnrin ìyàwó lé àtàwọn arúgbó tí n bá wọn tí wọ́n ń ṣe àyídà tí wọn ò ní kírun káwọn náà jáde sọ wá jẹ́ pé ohun tán ni a jáde fún ohun tó ṣe pàtàkì ni kì í ṣe ń ta lè filẹ̀ bó o ní wàá ṣe rí ńgbà tá a ní kí àwọn obìnrin tí wọ́n ń ṣe haida káwọn náà jáde káwọn arọ́dọ̀ ọmọkùnrin tí nǹkan kan ò mú kó jókòó kọ́ mọ̀ lọ sí eid wọ́n ní ẹ̀rí ni tó fi jẹ́ pé ọ̀ràn àyàn ni bákan náà nínú àwọn nǹkan tí ó tún mú kí ọ̀ràn àyàn yẹn kó kàn ń pa ó ní pé anabi sallallahu alayhi wa sallam kò fìrún ìdí ilẹ̀ rí láìkí látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí kí ó sì wá nínú síra pé ìrun ìdí àkọ́kọ́ tán kọ́kọ́ kí ọdún kejì ni lẹ́yìn ìgbà tí anabi sàlá sàlám tó ṣe hijira láwa àti ìgbà náà kò sọdún kan tí anabi filẹ̀ tí ò kírun ìdí rí so tí a bá rí iṣẹ́ kan tánàbí ń ṣe ní gbogbo ìgbà tí ò filẹ̀ rí òun ó tún fi hàn pé ohun tí ó kan pa ni ká ṣe bákan náà àwọn sàábì rẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn náà àárí ẹnìkan tó fi ìrun ìdí ilẹ̀ rí láìkí gbogbo àwọn khulafa gbogbo wọn náà ó ní wọ́n ń kírun ìdí ní gbogbo gbà ó ti jẹ́ ohun tí tí a mọ̀ kò sẹ́ni tí ò mọ̀ nínú gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí so ohun tó hàn ní ipe ìrun eid ó wà nínú àmì islam wọn lélẹyìí olófihàn pé ọ̀ràn èèyàn ni tó kan pa eléyìí ni ọ̀rọ̀ àfàgbàyàn ibn baz oni dhahaba kathiru min ahli al-ilm ila anna salata al-eid fardu kifaya ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ wọ́n sọ pé ìrun eid fardu kifaya ni tí àwọn kan bá ti tí wọ́n bá ti ṣe ọ̀ràn yẹn rẹ̀ ó bọ́lẹ̀ lórí àwọn ìyókù lakin khuduruhu laha wa musharikatahu li ikhwani muslimin sunnatu mu'akkada wọ́n ní kéèyàn ó lọ sí ìdí yẹn kó náà kópa pẹ̀lú àwọn mùsùlùmí láti lọ síbi ìkójọ yẹn sunna ni tó kan pa la yanbaghi tarkuha illa li udhrin shar'i kò tọ́ kẹ́nìkan ó fi ilẹ̀ àyàfi tó bá ní udhur èyí ni pé àwíjàre tí ò ní mú lọ sí dínà létí ṣeré àfaramá. oni wadhahab ba'du ahli al-ilmi ila anna salat al-eid fardu kan nínú àwọn olùmọ̀ wọ́n ní ìrun eid ọ̀ranyàn ni gẹ́gẹ́ bí ọ̀ranyàn ìrun فلا يجوز لأي مكلف من الرجال الأحرار المستوطنين أن يتخلف عنها قطع فواني ككنين وانتو تبلغا توسي انقبلو تيسيرو توجي بماني قوافي عيد ليلة لو oni وهذا القول أظهر في الأدلة وأقرب إلى الصواب sawa oni ọ̀rọ̀ kan yìí هجو níbi àwọn ẹ̀rí olóṣùmọ́ déédéé jù èyí ni pé àwọn tó ní ọ̀ràn èèyàn ni gẹ́gẹ́ bí ọ̀ràn èèyàn jimá. wọ̀yẹ̀sùnù lè nìṣá ọdúnrún ha pé súnà ní fáwọn obìnrin káwọn náà lọ sí ìdì máa al-inayati bil hijab wa sitr kí wọ́n sì sọ ohun tí wọ́n wọ̀ àti kí wọ́n wọ hijab tí ó bo gbogbo àwọn nǹkan tí ṣẹ̀ríà tó tó tó tó pa wọ́n láṣẹ àti ìbò wà á dààmú tatayyub wọ́n sì máa fín tùràrí sára tí wọ́n bá lọ sí eid so eléyìí ó jẹ́ báyẹn ohun tí agbọ́yé ń bí ni pé ọ̀rọ̀ àwọn olùmọ̀ pé sí méjì àwọn kan ní fardu kìfáyà ni àwọn kan ní fardu làáyìn ni àwọn tí wọ́n ní fardu làáyìn àwọn ni ọ̀rọ̀ wọn ló fi lágbára jù níbi ẹ̀rí àti ó fi súnmọ́ déédéé jù torí àwọn nǹkan tí a kà sẹ́yìn tọ́ kí wàá ní àdáàbò irun ìdì náà alákọ̀ọ́kọ́ alghaslu yawm al-eid kí a wẹ̀ lóòjọ́ eid yẹn torí pé ó fi ó wá nínú iṣẹ́ àwọn sahaba ọlọ́ọ̀ba kí ó yọ́nú sí wọn. أبوالات ودون نافع أن عمر بن خط... أن عمر أن ابن عمر رضي الله عنه كان يغتسل يوم الفطر قبل أن يبدو إلى المصلي أما ولو جو إتونو síwájú kó tó lọ sí ibi tí wọ́n ti kírun eid sheikhul ibn bas oni lam yarid fi dhalika hadithun sahihun ani nabi sallallahu alayhi wa sallam kò sáà di ìsì kan tó tó lágbára tó wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam nípa ìwẹ̀ lọ sí eid ṣùgbọ́n ahsanu ma yustadalla bihi ala istihbab al-iktisal lil-eid ó ní ohun tó dáa jù nínú àwọn ẹ̀rí tó máa fi ń ṣẹ̀rí pé èèyàn láti wẹ̀ lọ sí eid ó ní tí imam al tó gbà wá láti ọ̀nà imam shafi'i anzadhan qala sa'ala rajulun aliya ẹnìkan bi sayidina ali radiyallahu anhu ó bi léèrè anil ghusl nípa ìwẹ̀ lọ́wọ́ ni iktasil kulla yawmin in shi't wẹ̀ ní gbogbo ọjọ́ tó bá wù ọ́ ẹni pé tó bá lè wẹ̀ lójoojúmọ́ wẹ̀ faqala lal ghuslu alladhi kìí ṣe ìwẹ̀ tí mo gbàlérò nù kìí ṣe irú ìwẹ̀ mo gbàlérò nù. قال يوم الجمعة ويوم العرفة ويوم عرفة ويوم النحر ويوم الفطر ó ní ok wẹ̀ lóòjọ́ jimá kó tún wẹ̀ lóòjọ́ àràfá àtijọ́ ọdún léyá àti ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ so wọ́n ní eléyìí ó ní ẹ̀rí tó lágbára jù nínú àwọn tí a fi ń ṣẹ̀rí tí a bá tún ṣe kìyàsí rẹ̀ pẹ̀lú ìwẹ̀ ọjọ́ jimá èyí tá a kà sẹ́yìn so ó wà nù àwọn adab kí a wẹ̀ lọ sí eid pàápàá jùlọ ọjọ́ ọdún ni ọjọ́ ìdùnnú so kò ní tọ́ kéèyàn lọ sí irú àyè yẹn pẹ̀lú ìdọ̀tí bákan náà wá láti ọ̀dọ̀ Sa'id ibn Musayyib annahu qala sunnatu alfitr thalatha sunna ọdún ọdún ìtúnu àwẹ̀ mẹ́ta ni almashu ila almusalli kéèyàn lọ síbi tí ó ti kírun ìdí pẹ̀lú ìrìn ẹsẹ̀ rẹ̀ ẹni pé kó fẹsẹ̀ rìn sunna ni wa aklu qabla alkhuruj kó jẹun síwájú kó tó jáde sunna ni wal igtisal kó sì tún wẹ̀ lọ sunna ni so Sa'id ibn Musayyib tabi'ini àgbà nínú tabi'ini léè tó fi hàn pé ohun tó sọ yìí kì í sọ̀rọ̀ rẹ̀ ni ohun tó gbọ́ lẹ́nu àwọn sàábẹ́ ànábì ni sallallahu alayhi wa sallam. adábì ẹlẹ́ẹ̀kejì yustahabu an yutanadhaf wa yutatayyab wa yutasawwak. a fẹ́ kí ká ṣe ìmára ká sì fi tùràrí sára ká ṣe aswaki èyí ni pé ká fọnu síwájú ká tó lọ sí eid. Si gẹ́gẹ́ bí a ti sọ nípa ọjọ́ jimá torí àdìsí ibn abbas ó ní qala rasulillah sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam sọ pé inna hadha yawmu ciidin ipe ọjọ́ yìí ọjọ́ ọdún ni o ja'alahu allahu lil muslimin tí ọlọ́run fi kalẹ̀ fáwọn mùsùlùmí faman jaa ila al-jum'ati ẹnikẹ́ni tí ó wá sí jimá kó wẹ̀ wa in kana tó bá ní tùràrí kó fi tùràrí sára nú wa alaykum bis-siwak kẹ́ ẹ̀ sì tún ṣe ni pé kẹ́ ẹ so ńgbà tá a bá fún ọjọ́ jima so ọjọ́ Eid yẹn náà gẹ́gẹ́ bákan náà ló ṣe rí torí pé ọjọ́ òkójọ lòun náà nínú àwọn adab yulbasu ahsanu ma yajid. kó wọ aṣọ tó bá da nínú àwọn aṣọ tó ní èyí ni pé ntọ́ bá ní léyìí tó da nínú ẹ̀ jù òní kó wọ̀ kó padànà kó jẹ́ aṣọ tuntun tó bá sì já aṣọ tuntun náà ni alhamdulilayi fani ma hiya torí pé wọ́n ní ìjọ kan Sayyidina Umar radiyallahu anhu ó mú aṣọ kan nínú àwọn aṣọ tó ń tà lọ́jà. Ja ó mú júbà aṣọ tí wọ́n máa ń wọ̀ tí wọ́n bolẹ̀ dáadáa yẹn ó wá rà ó mú dání lọ fún anabi sallallahu alayhi wa sallam ló wá ní ya rasulallah ibta abihi tajammala biya lil'id afwan kìí ṣe kó ń lóra wọn jọ ń lọ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ni nínú ọjà ló rí ló gbà mú pé ìwọ òjíṣẹ́ Ọlọ́run ra ilé sallallahu alayhi wa sallam kó lè máa fi ṣọ̀ṣọ́ lóòjọ́ eid walwufud àtijọ́ tó bá láwọn àlejò táwọn àlejò wá láti ìlú míì tó wá bọ̀ tó lè máa wọ̀ so tí Sayyidina Umar tí ó bá sọ báyìí fún anabi sallallahu alayhi wa sallam ó fi hàn pé ohun tí a mọ̀ tó ti mọ̀ ni láti wá pé ọjọ́ eid ọjọ́ tá a máa ń wọṣọ tó dáa ni pàápàá jùlọ tí àwọn àlejò bá tún wá bá anabi sàásálà látọ̀nà tó jìn kánabi ọwọ́ aṣọ yẹn torí láti ṣe ọ̀ṣọ́ ṣùgbọ́n anabi sàásálà dá lóhùn pé innama hadhihi libasu man la khalaqa lahu eléyìí aṣọ àwọn tí wọn ò ní tí wọn ò lérè ń jẹ lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ni torí pé aṣọ náà aṣọ tí tó fi ah, alfaari hàn ni pàápàá jùlọ fẹ́ dàbí pé bóyá nínú àwọn tí wọ́n fi ṣe aṣọ yẹn alharir ó wà níbi aṣọ náà so kódà nínú ẹgbàwọ ọ̀rọ̀ yìí wọ́n nígbà tí anabi sallam ra aṣọ yẹn ó ní kó wọ́n gbé lọ fún sayidina Umar sayidina Umar wa sáré padàpadà pé ya Rasulullah aṣọ yìí ni aṣọ tí mo rí lọ́jà tí mo ní ọ̀rà tó sọ pé àwọn tí ò bá ní èrè ń jẹ́njọ́ gbẹ̀ndẹ̀ alkiyama wọn ni wọ́n wọ mú wọn wọ irú eléyìí lótú ni wọ́n á gbé fún mi wọ́n ní mi ò gbé fún ọ pé kò lè wọ̀ ọ́ mo gbé fún ọ ní pé kò lè fi ṣe àǹfààní mi ó lè tà ó sì lè bùn yàn gbogbo tó bá wù ọ lè fi ṣe so eléyìí fi hàn pé ká wọṣọ tó dáa lóòjọ́ eid ohun tí ó ti tí wọ́n mà ní nínú iṣẹ́ wọn torí pé ọjọ́ ìdùnnú ni ọjọ́ òkójọ ni ìdínú tí Ibn Qudama nínú tírà rẹ̀ al-Mughni ó ní wa hadha yadullu ala anna tajammulu indahum fi hadhihi al-mawadi kana mashhura eléyìí fi hàn pé kásì ọ̀sọ́ ní àwọn àyè yìí ohun tó hàn ní ohun tó wà famous ni fún wọn ìdínú tí Sayyidina Umar tó fi sọ fún Ànábì sallallahu alaihi pé kó láti máa fi ṣọ̀ṣọ́ ń jọ ọdún àtijọ́ táwọn àlejò bá wá bá imam malik radiyallahu anhu ó ní sami'tu ahla al-ilmi yastahibbuna at-tayyib waz-zina fi kulli eid ó ní mo gbọ́ láti àwọn lọ́tọ̀dọ̀ àwọn olùmọ̀ wọ́n fẹ́ kí èèyàn kó fi tùràrí sára kó sì ṣọ̀ṣọ́ lọ́jọ́ eid wal imaamu bidhalika ahaq imam òun ló fi tọ́ sí jù nígbà tá a bá ní káwọn èrò imam náà láti lè ọ láti sọ̀sọ̀ ìdínú tí Sayyidina Umar tó fi sọ fún anabi sallallahu alaihi wasallam pé kọ́ra láti máa fi ṣe ọ̀ṣọ́ lẹ́annahu almanzuru ilayhi min baynihim tọ́rọ̀ ń gangan ni wọ́n ń wò láàrin àwọn èrò òun làwọn èèyàn ọmọ òun ó dojúkọ tí wọ́n máa wò òun náà ni ó sì tún dúró níjọ́ ní aléwájú wọn láti ṣe khutba so ó pa dandan kí imam náà kó wọṣọ tó dáa gbogbo àwọn tí wọ́n bá níjọ ó padà náà kí wọ́n dáṣọ tó dáa fún ìmáàmù ọlọ́run kí wọ́n mọ̀ jẹ́ kí ìmáàmù ọlọ́ kó aṣọ àbí kọ́ lọ jẹ gbèsè raṣọ tí ò ní torí pé àwa mùsùlùmí bàjẹ́ èèyàn ká fi àwọn ìmáàmù wálẹ̀ kí wọ́n mọ ànífẹ́ kọ́ wọn tọ́ da Allahu musta'an. ابن حجر رحمه الله وني روى ابن أبي الدنيا والبيهقي بإسناد صحيح إلى ابن عمر أنه كان يلبس أحسن ثيابه في العيد إيدين وني إمام بيعكي أو باديس àdísì wa لا tó ابن عمر ọ̀dọ̀ Ibn Umar wípé a máa wọ aṣọ tó dáa òun náà ni wakana yulbas lil khuruji ilayhima ajmalu thiyabe èèyàn a máa wọ aṣọ rẹ̀ tó dáa jù lóòjọ́ eid láti lọ sí maslasi eid fakana lahu hullatun yalbasuha lil eidaini wal jum'ah ipe sayidina abdullahi ibn umar ó ní aṣọ pàtàkì tí máa ń wọ lóòjọ́ jimá àti òjọ́ eid wa marratan kana yalbas burdaini akhdaraini nígbà míì a máa wọ aṣọ tó ń pè ní burd léè tó ní green colour lára ohun tó ṣe pàtàkì ni pé a máa wọ aṣọ tó dáa lọ sí eid léè tó fi hàn pé ohun tí ó kọ́ láti ọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn adab yustahabu an qabla khuruj wọ́n ní afẹ́ kí a jẹun síwájú kí a tó jáde lọ sí eid. Si fi eid al-fitr tó bá pé ìdí ọjọ́ eh, ìtúnu àwẹ̀ ni èyí tó dáa jù oníka jẹ tamrat èyí ni pé dẹbínú wal afdal an takuna witra èyí tó sì dáa jù ni pé kó pé a jẹ ní àso ni mẹ́ta ni márùn ni méje ni ká jẹ odd number. amma eid al-adha amma eid ọdún léyà fal afdal alla yakul hatta yarji'a minal musalli kéèyàn ó má jẹun àfìgbà tí ó bá dé láti masalasi eid fayakulu min adhiyatihi yóò wá jẹ nínú léyà tí ẹran tó dú ẹni tí ó bá wà tí ó dùn kọ́ o tó ń lè jẹun ala kulli tó bá lè ṣe kó gbàwẹ̀ lọ sí eid kó wá jẹun nígbà tó bá padà dé kò sí aburú nù ẹ̀ tó bá sì jẹun lọ torí pé kò rẹran kò ní ẹran tí ó padà wá jẹ kò sáburú nù ẹ̀ wallahu alim. نعم أن أنس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم لا يغدو يوم الفطر حتى يأكل التمرات ويأكلهن وترا حديث ولا تودع أنس ومالك إبا النبي صلى الله عليه وسلم a máa lọ láàárọ̀ lọ sí mọ́sálásí eid ní àsìkò ọdún ìtúnu àwẹ̀ kò ní lọ àyàfìgbà tó bá jẹ àwọn dẹ́bínù kuma ó máa ń jẹ wọ́n ní wítìr á jẹ wọ́n ní wítìr àìdá ẹyọ kan àbí mẹ́ta àbí márùn. كان النبي صلى الله عليه وسلم لا يخرج يوم الفطر حتى يطعم ولا يطعم يوم الأضحى حتى يصلي أبو ورمي والتي أدو بريدة ipe anabi sàlá sàlám a máa jẹun síwájú kó tó lọ sí eid ní ọdún ìtúnu àwẹ̀ ṣùgbọ́n ọdún ìtúnu ọdún ìtúnu iléyà kì í jẹun síwájú kó tó lọ. àwọn afáàní hikma tó wà ń bi ni pé allah yudhan dhan ni luzum as-sawm hatta eid kí àwọn èèyàn kan máa rò pé bóyá ó di dandan ká gbààwẹ̀ torí pé àwa nú àwẹ̀ ni so ó di dandan ká gbàwẹ̀ àfìgbà tá a bá kírun ìdí dé ká tó wá túnu so ìdí nu táwọn àbí fi máa ń jẹun síwájú kó tó lọ sí ìdí fàkàánàwó àròdà sàdó àbí dhari'a bí ìgbà tó gbé àdébísà sálàm ọfẹ ọfẹ ọfẹ ọfẹ di ohun tí àwọn èèyàn lè máa rò wípé ọ̀ràn èèyàn ni tí kìí ṣe ọ̀ràn èèyàn àwọn afáàmì sì ní lẹ́yìngbà wọ́n ní lamma waqa'a wujub al-fitr 'aqiba wujub as-sawm yustahibba ta'jil al-fitr mubadaratan ila imtithali amri Allah ta'ala wọ́n nígbà tó yẹ pé ọdún ìtúnu àwẹ̀ àṣẹlẹ́yìn gbàtà gbà àwẹ̀ ni so ó pa ó àǹtá afẹ́ni káyára túnu torí àti mú àṣẹ ọlọ́run ọba ṣẹ ìpẹ́tọ̀ wọ́n ti róṣù o òní ọjọ́ ọdún ni o ká yára túnú ká mú àṣẹ ọlọ́run ọba ṣẹ ló dáa jù. sọ bákan náà ó fi hàn pé ọ̀wọ́ díẹ̀ lèèyàn rọra jẹ kì í ṣe pé ká jẹun kí ikùn ò yóò kéèyàn adé yìí kọ́ mọ́ lè bẹ̀rẹ̀ àti kírun. nam bákan náà wọ́n tún mú àwọn hikma míì wá lóríṣiríṣi tí àwọn àfa sọ. So nínú àwọn àwọn adab tí a fẹ́ ní ọdún yakhruju ila al-eid mashiyan wa alayhi as-sakina wal-waqa ẹni pé kéèyàn lọ sí eid pẹ̀lú ìrìn kéèyàn ó rìn lọ sí eid eléyìí ló dáa jù kéèyàn ó sì rìn lọ pẹ̀lú ìfarabalẹ̀ kì í ṣe pé ká yára so ìdí nu tí àwọn afáfi pé a fẹ́ kí a rìn lọ sí eid ni a fẹ́ ká gun nǹkan ọ̀gùn wọ́n ní abdullahi umar ibn abdulaziz àti an-Nakha'i àti ath-Thawri àti shafi'i àtàwọn míì wọ́n ní ustuhibbal mash a fẹ́ kí a rìn lọ sí masilasi ni nínú àwọn ẹgbàwọ́rọ̀ tó wá lórí eléyìí ó wá láti ọ̀dọ̀ Sa'd. أن النبي صلى الله عليه وسلم كان يخرج إلى العيد ماشيا ويرجع ماشيا بيع النبي صلى الله عليه وسلم أماني لو سيعيد يوسف بدا وابلو لولينا يوني لو يوني بدا لو سيعيد بكنا علي بن أبي طالب والناس من السنة أن تخرج إلى العيد ماشيا هو أن السنة قالوا سي مسلسي كاري لو مسلسي عيد kárìn lọ wà ń ta kula shay'a kéèyàn ó sì jẹ nǹkan kan qabla an takhruj síwájú kó o tó jáde so eléyìí fi hàn pé ìrìn lọ sí eid òun ló dáa jù ìdínú tí imam at-Tirmidhi tó fi sọ pé wal amalu ala hadha al-hadith inda akthari ahli al-ilm pé ohun tí a bá lórí iṣẹ́ táwọn ọ̀pọ̀lọpọ̀ lórí àwọn àfa tí wọ́n ń ṣe náà nìyẹn yastahibuna an yakhruja ar-rajul ila al-eid wọ́n fẹ́ kí èèyàn ó jáde lọ sí eid mashiyan pẹ̀lú rìn wa an ya'kula shay'an kó sì jẹ nǹkan kan qabla an yakhruj li salati al-fitr kó jẹ nǹkan kan síwájú kó tó jáde tó pé ọdún àwẹ̀ ni wa alla yatruka wa alla yarkaba illa min má gùn kankan lọ àyàfi pẹ̀lú udhir téèyàn bá ní udhuri kan tí ò ní jí ó rìn kò sábúrú kó gùn ún kó gun mọ́ṣíìnì àbí kẹ̀kẹ́ àbí mọ́tò lọ àwọn mọ́tò yẹn lọ́jọ́ ọjọ́ náà gan ká máa fi mọ́tò lé gan ní ọ̀fẹ́ dáa jù torí pé àwọn mọ́tò gan fúnra wọn àwọn náà tún máa ń dá àwọn disturbances míì lẹ̀ so tíru súnà yìí tá a bá lè máa ṣe ní ìbádàá jù náà nínú àwọn adab asúnà an tusalla salat al-idain ohun tó dáa jù òní yìí ní musalla kì í ṣe masilasi ẹni pé ká kí ní ibi tá tá ilẹ̀ tí a ó dayan rí pé ibi láti máa kírun eid èyí tó dáa jù kó jẹ́ ẹ̀yìn ìlú èyí tó dáa jù kó jẹ́ ẹ̀yìn ìlú torí hadith abi sa'id al-khudri oni rasulillah sallallahu alayhi wa sallam yakhruju yawm al-fitr wal-adha ila al-musalla anabi sallallahu alayhi wa sallam a máa jáde lọ sí musalla ní ọdún ààwẹ̀ àti ọdún léyà fa awwalu shay'in yabda'u bihi salat àkọ́kọ́ tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ onírun thumma yansarif tó bá wá kírun tán wa yaqumu muqabila an-nas yóò wá dìde yóò dojú kọ àwọn èèyàn wan-nasu julusun ala sufufihim àwọn èèyàn jókòó bí wọ́n ti wà níbi sáwù wọn wa yu'idhuhum wa yusihim wa ya'muruhum yóò ṣe wáàzí fún wọn yóò ṣe àsọtẹ́lẹ̀ fún wọn yóò sì pa wọn láṣẹ àwọn nǹkan kan tí ó bá fẹ́ pa wọn láṣẹ fa in kana yuridu an yaqta'a ba'than qata'ahu tó bá tiẹ̀ fẹ́ rán àwọn àwọn ọmọ ogun lọ sí ojú ogun ibi tí ó ti rán wọn náà nù aw ya'muru bi shay'in amara àbó tiẹ̀ fẹ́ pàṣẹ kankan ni yóò pàṣẹ òun ní ibi tó ti dúró tó ti ń ṣe khutba eid thumma yansarif ìgbà náà ni ó wà kúrò ní mọ́sálásí. مصلى مدينة ọ̀nà nísìn èèyàn ò lè dá màmá tí èèyàn ò tí ì bá ṣe pé wọ́n bá wọ́n bá wọ́n bá sọ pé mùsọ̀là nítorí pé nísìn kò jìnnà sí mọ́ṣáláṣí ọ̀hún tẹ́lẹ̀ ó lè jìnnà torí pé èèyàn mélòó ló ń gbé Madina òun gbà náà ṣùgbọ́n nísìn kẹ́ tó rìn díẹ̀ ti dé ibẹ̀ kódà fẹ́ǹsì mọ́ṣáláṣí ọ̀hún gan-an pẹ̀lú ibi tí wọ́n ti ń kí kíní yẹn kò ju kéèyàn jáde ń bí kó sì lọ sí junction b lọ junction b yìí ti àkọ́kọ́ yìí báyìí kò jù bẹ́ẹ̀ lọ wọ́n ti sọ di ministry nǹkan kan sìn so àyẹ̀yẹ́ sì wà ṣùgbọ́n lásìkò náà àwọn àfáàní kò ju dhira'i one thousand dhira one thousand meter gẹ́gẹ́ bí Umar ibn Shayba bó ṣe sọnù tírà rẹ̀ tó ní akhbarul Madina ó ní musalla anabi sallallahu alayhi wa sallam sí masilasi anabi sallallahu alayhi wa sallam kò ju one thousand mita lọ alfu dhira. so imaamu nawawi ó lé ó ní eléyìí báyìí ẹ̀rí tó lágbára ni tó fi hàn pé n ta fẹ́ jù ni pé ká lọ sí eid àkọ́kọ́ ni pé anabisa sallam ó ní irun téèyàn ó kì ní masilasi masilasi anabi sallallahu alayhi wa sallam ó lóore ju irun one thousand lọ ní masilasi míì tí kìí ṣe masilasi haram so tí irun téèyàn ó kì tó bá lóore ju irun one thousand lọ ní masilasi míì so a jẹ́ pé kí wọ́n kírun eid nínú mọ́sálásí anabi sàlám ló lóore jù ṣùgbọ́n anabi sàlám kò ní fi tó lóore jù kò ní fi ilẹ̀ kó ṣe tí ò lóore tó so eléyìí fi hàn pé eid èyí tó lóore jù ni kí wọ́n jáde lọ sí odi ìlú láti lọ kírun kì í ṣe pé kí wọ́n kí ní mọ́sálásí so nígbàtí anabi sàlám fi mọ́sálásí rẹ̀ lẹ̀ tó sì gbọ́ pé òun náà ló sọ pé kéèyàn kírun mọ́sálásí òun ó lóore ju irun one thousand lọ a jẹ́ pé kéèyàn lọ sóde ìlú láti lọ kírun ló dáa ju kéèyàn kírun ní inú mọ́ṣáláṣí lọ bó tilẹ̀ jẹ́ pé lónìí ní Madina ọ̀hún mọ́ṣáláṣí anabi sallallahu alayhi ni wọ́n ti ń kírun ó wà náà àwọn àfáà tí wọ́n kọ̀ fún wọn nínú wọn Sheikh Al-Albani òun náà kọ̀ fún wọn àwọn míì náà wà nínú àwọn ará Saudi àtàwọn náà kọ̀ fún wọn àwọn àfa ṣùgbọ́n gbogbo tó bá ti jẹ mọ́ ìjọba kò sí ti ẹ fẹ́ ṣe lórí ẹ̀ wọ́n sì lè ní ẹ̀rí táwọn náà tẹ̀lé ṣùgbọ́n anabisa salam a máa jáde lọ sódi ìlú ni so ohun tó dáa náà ni kọ́ yẹ pé àwọn náà wà ààyè lódi ìlú táwọn ará Madina máa jáde lọ kì í ṣe nínú mọ́ṣáláṣí Allahu alam. ṣùgbọ́n àwọn ará Maka nínú nínú. Uh, masjid al-haram làwọn ó ti kí tiwọn torí pé ohun tí wọ́n ń ṣe láti ayédáyé nìyẹn wọn àjáde kó nu masjid al-haram láti lọ kírun rí àfinú masjid al-haram so maka ò ní musalla tí wọ́n ti ń kírun eid nínú masalasi haram náà ni wọ́n ti kí irun eid. naam nínú àwọn adab sunna. أن يذهب إلى المصلي أو إلى المصلى من طريق ويرجع من طريق آخر كان يقول سي بتوتي كيرون المصلى كوبا ونكالو كبا له كوبا أنا مي قدا ويتيو تصنع النبي صلى الله عليه وسلم توري أديس تقبالتي ودو جابر وني كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد خالف الطريق وني النبي صلى الله عليه وسلم تبدي يوجو عيد أما باو ندا ọ̀nà tó bá gbà lọ òun kọ́ ni yóò gbà padà àwọn àfààní hikma èyí tó tó hàn jù lórí eléyìí ni pé mutabaati nabi sallallahu alayhi wa sallam àkọ́kọ́ nú ẹ̀ kátẹ́lá nàbí. wọ́n ní eléyìí ni hikma tó lágbára ju hikma míì lọ àmọ́ hikma tó fàtánà fi ń pa ọ̀nà dà àmọ́ o hikma èyí tó lágbára jù ni pé ká tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam torí pé níta nàbí ń ṣe nìyẹn. bákan náà kò sí hikma kan tó tó fi mú ẹ̀mí mùsùlùmí ká ní ọlọ́run àtànábì sọ àbí ọlọ́run àtànábì pàṣẹ eléyìí ló fi máa ń jókòó ní ẹ̀mí mùsùlùmí jù ọlọ́run sì ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju allah wal yawm al akhir wa dhakara allah kathira ipe ẹ̀kọ́ tó dáa wà fún yín láti ọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam fún ẹni tí ó bá fẹ́ pàdé ọlọ́run lálàáfíà àtijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tó sì rántí ọlọ́run ọba so eléyìí òní sunna anabi sallallahu alayhi wa sallam àwa àmà hikma tó fa o àmọ́ o kò sí aburú nù ẹ̀ ṣùgbọ́n àwọn àfa àwọn oníṣàlẹ́sì máa ṣe ìyànjú tiwọn wọ́n mú àwọn hikma wá léètọ́ pọ̀ nínú àwọn hikma tó mú wá wọ́n ní yufalu dhalika li yashhada lahu tariqan wọ́n ní à ń ṣe léyìí torí pé kí gbogbo ọ̀nà tá a tẹ̀ méjèèjì kó lè jẹ́rìí fún wa lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọ̀nà tá a tẹ̀ lọ àti èyí tá a tẹ̀ bọ̀ kó lè jẹ́ ẹlẹ́rìí fún wa lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àwọn àfáà míì wọ́n ní liyashhada lahu sukanuhuma minal jinni wal ins torí kí àwọn tí wọ́n ń gbé àwọn tí wọ́n ń gbé ọ̀nà tá a tẹ̀ lọ àti tá a tẹ̀ bọ̀ nínú àwọn èèyàn àti àlìjànú kí wọ́n lè máa ṣẹ̀rí fún wa lóòjọ́ gbẹ̀ndẹ̀ àlùkò lóòótọ́ lóòótọ́ lágbájá ọmọ lágbájá gba bíi lọ sí eid ó sì gba bíi padà nínú àwọn hikma mi wọ́n ní li izhar sha'air al-islam fi tariqayn wọ́n nítorí àti fi àmì Islam hàn ní gbogbo ọ̀nà tá a bá tọ̀ pàápàá jùlọ irú àwa tí a ń gbé pẹ̀lú àwọn tí kìí ṣe mùsùlùmí tó sì jẹ́ pé ó ń kálukú ní tí wọ́n fi ń yangàn náà ní pípọ̀ wọn torí pé àwọn kan máa sọ pé àwa la pọ̀ ń lu àwọn arábí lọ arábí náà àwọn náà máa sọ pé àwa la pọ̀ ń ju bóun ni wọ́n ṣe wá fẹ́ rí pípọ̀ wa torí pé àtẹ̀ntì ń wá sí mọ́sálásí àtẹ̀ntì yìí wá mọ́sálásí wọ́n jáde lọ sí ìdí ìjọ náà so tí ó bá jẹ́ pé àwọn ọ̀nà tá a tọ̀ ọ̀pọ̀ wọ́n fi mọ̀ pé ah mùsùlùmí pọ̀ tó báyìí so wọ́n ní eléyìí ó wà nù hikma àwọn afáàmì wọ́n ní li idhari dhikrullahi ta'ala torí pé tá a máa ń lọ a máa ṣe dhikr a máa ṣe tadbirat tá a máa ń padà bọ̀ a máa ṣe tadbirat wọ́n nítorí àti fi ìrántí ọlọ́run láti fi hàn gbogbo àwọn èèyàn tí a tọ̀ ibi tá a tọ̀ lọ àbí tá a tọ̀ bọ̀ wọ́n ní ìdí nìyẹn. àwọn àfáà míì wọ́n tún mú àwọn oríṣiríṣi àwọn hikma míì náà wálé tó pọ̀ ìdínú tí Ibn Qayyim rahimahullah ó ní gbogbo táwọn àfáà sọ nípa hikma yìí gbogbo ẹ̀ kò sí ètò tí sọnù. So ṣùgbọ́n èyí tó fi lágbára jù náà ni pé àtẹ̀lé anabi sallallahu alayhi wa sallam náà nínú àwọn ah, àwọn àwọn ah, sunan tí a fẹ́ àwọn adab yustahabbu lil ma'mum at-takbir ila al-musalla wa ba'da salati al-subh ah, min ba'di salati subh láti gbà tí a bá ti kírun àsùbá tán àtìgbà náà ni a ti máa ṣe tẹkbirat láti máa ṣe kábàrà títí a ó fi lọ sí masilasi nígbà tí imam bá dé a dalẹ̀ pẹ̀lú tẹkbirat wa tí a bá ń padà bọ̀ a tún kọ́ntínú àti máa ṣe tẹkbirat wa. wọ́n ní amal imam fayustahabu lahu an yata'akhkhara ila waqti salat ṣùgbọ́n imam ohun tá a fẹ́ jù ó ní kí òun rọra lọ́ra wá sí mọ́sálásí di àsìkò tí a kírun ṣùgbọ́n wa ohun tá a fẹ́ jù òun ni ká tètè lọ at-tabkir ila al-musalla ká tètè lọ sí mọ́sálásí yẹn òun ni tá a fẹ́ jù lọ́dọ̀ tiwa ṣùgbọ́n imam òun rọra lọ́ra díẹ̀ di àsìkò tí yóò kírun wọ́n ní kánà anabiyu sallallahu alayhi wa sallam yaf'alu dhalika ohun tá a máa ń ṣe nìyẹn agba àdìsí wa láti ọ̀dọ̀ abu sa'id al-khudiri radiyallahu anhu oni kana rasulillah sallallahu alayhi wa sallam yakhruju yawm al-fitr wal-adha ila al-musalla fa awwalu shay'in yabda bihi as-sala anabi sallam a máa jáde lọ sí eid ti léyà àti ti ọdún àwẹ̀ ohun àkọ́kọ́ tí ó ṣe tó bá ti dé eid òun náà ni pé yóò kírun so eléyìí fi hàn pé kò ní tètè dé àfìgbà tí ó yà àsìkò ìrun bá tó ṣùgbọ́n àwa máàmù wọn lè tó dáa jù tó ní ọlá jù oníkájí lọ kájí lọ láti gbàtà bá ti kírun àṣùbà tán ká gbé bọ́kẹ́tì wá sí balùwẹ̀ ká wẹ̀ ká wọṣọ ká sì máa lọ torí pé ẹlẹ́ni ó fún wa ní ààyè láti ṣe àwọn kábàrà yẹn tí ó pọ̀ nígbà tá a bá dọ̀n tán tá a jókòó tá a ń ṣe kábàrà síwájú tí ìmáàmù ó tó tó imam malik ó ní madọ̀tí sunna an yukhraja an yakhruja imam min manzilihi qadra ma yablughu musallahu ipe ó ti ohun tó tá a ti mà ní nínú sunna imam òun jáde lọ sí mọ́sálásí ní ọ̀wọ́ àsìkò tí ó lò láti ilé rẹ̀ lọ sí mọ́sálásí tí àsìkò òun fi tó amma ghayruhu fayustahabbu lahu at-tabkir àmọ́ ẹni tí kìí ṣe imam òun tá a fẹ́ òun ni kó tètè lọ wadunuwu minan imam kó sì súnmọ́ ibi tí imam wà liyahsula lahu ajra tabkir torí pé kó lè ní ládàá títètè lọ wọn ti rọrùn sọláàt àti ládàá pé ó jókòó ń dúró de ìrun wadunuwu minan imam kó sì tún ní ládàá sísúnmọ́ imam min gairi takhatti riqab an-nas láì ṣe pé yóò máa tẹ ọrùn àwọn èèyàn nígbà tí ó bá tètè dé tó wá fẹ́ lọ jókòó níwájú yóò á máa dáwọn èèyàn kọjá láti lọ wá àyè níwájú so instead tó fi ní ládá yóò tún gbẹ̀sẹ̀ so sheikh al-thaymin rahimahullah ó ní wa dalilu ala sunniyati al-khuruj ba'da salati subhi ma yali ohun tá a fi sẹ̀rí ipe èyí tó dáa jù ní ká jáde lọ lẹ́yìn tá a bá ti kírun àṣùbà tán ó ní amalu sọ̀hábà ohun táwọn sàbí anabi sọ̀rọ̀ sálàm máa ń ṣe nìyẹn لأن النبي صلى الله عليه وسلم كان يخرج إلى المصلى إذا طلعت الشمس anabi sọ̀rọ̀ sálàm a máa jáde lọ sí eid nígbà tó oòrùn bá ti yọ wa yajidu an-nas qad hadaru yóò sì bá àwọn èèyàn tó ti péjọ kì í ṣe lẹ́yìn ìgbà tí imam bá ti wá dé tán wọ́n mọ̀ sáré àà yọ bá wọn sábẹ́ anabi sàlọ́ sàlám tí wọ́n ti péjọ tí wọ́n dúró de anabi sàlọ́ sàlám wa hadha yastalzimu an eléyìí fi pé àwọn ti kọ́kọ́ dé síwájú ká anabi sàlọ́ sàlám tó dé. ó ní ẹlẹ́ẹ̀kejì la anna dhalika asbaqu ila al-khayr eléyìí ni ó fi pé èèyàn tètè yára lọ síbi oore tí ń jọ náà. ولأنه إذا وصل المسجد وانتظر الصلاة فإنه لا يزال في الصلاة torí pé tó bá tètè dé mọ́sálásí tó jókòó tí ń dúró de irun á máa kọ́ ládàá pé ń kírun ni so á máa kọ́ pé ń kírun ń kírun títí ìmáàmù ó dé ládàá pé ń kírun lá máa kọ́ fún un. ولأنه إذا تقدم يحصل له الدنو من الإمام torí pé tó bá tètè lọ yóò tún ní àǹfààní àti súnmọ́ imam léyìí tó ṣiṣẹ́ pé òun náà ní ládàá títí ẹ̀ lọ́tọ̀ náà nínú àwọn adab yukabbiru fi tariqihi ila al-musalla al-eid wa yarfa'u sawtahu bit-takbir yóò máa ṣe kábàrà nígbà tí n bá ń lọ sí mọ́ṣáláṣí yóò sì gbóhùn sókè eléyìí ni sunna yóò gbóhùn sókè torí pé ọlọ́run ni waliyukmilu al-idda walitukabbiru allaha ala ma hadakum wa la'allakum tashkurun torí kún ó lè pé àsìkò yìí ni pé kún ó pé eh, ààwẹ̀ wọn kún ó sì tún máa ṣe kábàrà lórí ti ọlọ́run ọba tó fún wọn ní ẹ̀bùn lọ bí ẹran léyà tí wọ́n dùn wala'allakum tashkurun bọ́yá ẹ̀ dúpẹ́ so eléyìí fi hàn pé anabi sallam a máa jáde lọ sí. Si, masilasi pẹ̀lú kabara ne tó wá nínú àwọn ẹgbàwọ́rọ̀ anabi sàlá sàlám fúnra rẹ̀ a máa jáde lọ sí masilasi pẹ̀lú kabara hatta yaqdi salatahu fa idha qada salata qata at-takbir títí yóò fi parí irun rẹ̀ tí ó bá parí irun tán yóò gé kabara rẹ̀ kú dúró ẹni pé yóò dá dúró ó wá nu ohun tí a gbà wá láti ọ̀dọ̀ abdullahi ibn umar ìpè kana yajharu bit takbir yawm al-fitr àmà àmà gbóhùn sókè láti máa ṣe allahu akbar ní ọjọ́ ọdún ààwẹ̀ àti ọdún léyà idha ghada ila al-musalla nígbà tí máa lọ sí masalasi tí wọ́n ti kírun hatta yakhruja al-imam títí tí imam ó fi dé masalasi fayukabbir bitakbirihi gbàyẹn náà yọ wá sí máa ṣe kábàrà imam a mọ̀ pé imam a máa ṣe kábàrà nígbà tí ó bá ń kírun so yóò a máa ṣe kábàrà pẹ̀lú kábàrà imam tó àwọn bàbá lásìkò tí ń fi àsìkò hàn mí so a sì ti tú àdìsí tí a kà a mọ̀ wá tu ní ọ̀sẹ̀ mi insha Allah ta'ala náà. No. wala ala kulli hal ọ̀rọ̀ ń bọ̀ wá lórí ẹ̀ gbogbo ẹ̀ náà ni àdìsí wà lórí ẹ̀ nínú báàbí àwọn tí a ti ò síwájú àwọn tá a rò pé ó ṣe pàtàkì ká tó mọ̀ ó rí pé àdìsí alákọ̀ọ́kọ́ ó ń sọ̀rọ̀ pé anabi sàlám tó bá dé mọ́sálásí ìrun ní kọ́kí síwájú khutba so eléyìí ọ̀rọ̀ ń bọ̀ wá lórí ẹ̀ ṣùgbọ́n ó ní àwọn nǹkan kan tó yẹ ká kọ́kọ́ mọ̀ nípa rẹ̀ síwájú kí a tó sọ̀rọ̀ lórí ìyẹn kí ni eid kí ni àwọn àdáàbò eid ìdí nu tá fi kọ́kọ́ ti eléyìí síwájú. Si ọ̀rọ̀ ń bọ̀ wá lórí pípa ẹran síwájú imam imam wo ni àbí kí ni tí agbálẹ́rọ̀ ìgbú ẹ̀ lásọ̀rọ̀ lórí ẹ̀ insha Allah ta'ala. Hmm. àwọn takbirat títí ẹ̀ náà ń bọ̀ wá wọ́n rí i pé gbogbo àwọn nǹkan tí a sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn tá a ṣe síwájú òun ni so a padà wá sọ̀rọ̀ ohun tá a ṣe lẹ́yìn gbàtà bá sọ̀rọ̀ lórí ìrun tán pàápàá jùlọ lẹ́yìn àdìsí tí a fà mú wa àfa pé irun làfa anabi sallallahu alaihi wasallam kọ́kọ́ kí síwájú khutba à ń bọ̀ wá sọ̀rọ̀ lórí khutba à ń bọ̀ wá sọ̀rọ̀ àwọn tí yóò wà lẹ́yìn irun náà insha allah ta'ala now wa aleykum salaam wa iyaakum. Naam.

afwan mi ò rò pé mo lè dáhùn ìbéèrè ní pàjáwìrì báyìí so mo rò pé gbogbo àwọn tí ó bá jọ mọ́ àwọn kìíní báyìí á sọ̀rọ̀ lórí ẹ̀ insha Allah ta'ala. naam. Hmm. síwájú khutba. ẹ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí nìkan máa ń lọ gbogbo tẹsíbí yẹn gan yóò gbàgbé gbogbo wọn bu wáàsí ọ̀tọ̀ kalẹ̀ wọn kàn bu wáàsí kalẹ̀ lórí mọdú kan àní ní ibi tí wàá fọ nígbà bá ní wọn kò tẹsí kan kò ní bá ní wọn ṣe ẹbí bá sí àwùjọ ènìyàn ní fi ọkàn sí nípa bó wáàsí yẹn ní ọkàn wà kí ni ìmọ̀ yẹn fún ọ̀sán sí gbogbo nǹkan ló máa ń ní ṣùgbọ́n nú kí ló fà tí wọ́n fi ń ṣe yẹn ṣé tẹ́lẹ̀ bó ṣe wà náà nìyẹn àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ilé ni kí ni ìdí tí wọ́n fi ń ṣe ṣe rí nígbà míì àwọn kankan wà tó yẹ pé ó ṣe pàtàkì tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe bó ṣe wà nìyẹn tó bẹ́ẹ̀ náà àti sọ́nù ọ̀rọ̀ alágbára díẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ nígbà tá a bá wá sírú àyè yẹn ẹlòmíì gan fúnra ẹ̀ kì í ṣe tẹ̀kbírì ẹ̀ ló ń ṣe ẹlòmíì ọ̀tọ̀ ni tí ó máa ṣe àwọn míì gbogbo orú ìdánilẹ́kọ̀ọ́ báyìí wọn ò láǹfààní àti máa lọ láti máa gbọ́ so tí ó bá dé tá a bá wò pé ká má fi àsìkò ṣòfò kẹ́nìkan dúró láti máa ṣe wáàsí fáwọn èèyàn torí lórí mòdú ìkan tí ó ṣe wọ́n láǹfààní kò sáburú nù ẹ̀ ṣùgbọ́n èyí tó dáa jù náà ni pé anabi sàlẹ̀ kò sí ẹni pé ẹnì kankan máa kọ́kọ́ ṣe wáàzì náà síwájú kí anabi ò tó dé gbogbo ẹni tó bá ti wá sí mọ́ṣáláṣí yóò jókòó yóò máa ṣe tẹ̀gbìrọ̀tì náà ni so etí ò bá dáa jù oníkàndírí ẹnìkan tí ó máa ráwọn èèyàn létí pẹ̀lú spíkà yẹn for example in five five minutes kárí ẹnìkan tí ó máa gbóhùn sókè pẹ̀lú spíkà láti ṣe tẹ̀gbìrì yẹn ẹni tó bá ti gbàgbé yọ sáré tají pé tọ àsìkò kóhun tó wọn máa ṣe tẹkbír ni eléyìí ló dáa jù ohun tó máa ń ṣe ní ní Madina nìyẹn àwọn kan wà tó yẹ pé àwọn máa ṣe tẹkbírat yẹn wọn da ilé tó bá ti ṣe bí ẹ̀ẹ̀kan sí méjì mẹ́ta wọn da ilé lẹ́yìn after ten minutes or fifteen wọn ò tún ṣe so that gbogbo ẹni tí ń bá ń gbọ̀ ọ náà máa rántí pé ah ó yẹ kó wọn máa ṣe tẹkbír so eléyìí ló dáa jù tí ó bá ṣe é ṣe ṣùgbọ́n àti ti pé wáàsí tán ń ṣe yẹn wípé láti ti sọnù ó lágbára díẹ̀ torí pé tá a bá wo ìṣesí àwọn èèyàn lóòótọ́ a ó rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa kan kò mọ kí ni tó yẹ kó ṣe so tí ó bá ní nǹkan kan pàtàkì tí a fẹ́ sọ fáwọn èèyàn torí ọ̀pọ̀ èrò tó wọ́n pọ̀ yẹn tá a lè mú mọ̀ọ́dù tí ó ṣe gbogbo àwọn èèyàn láǹṣààní láti sọ̀rọ̀ lórí ẹ̀ kì í ṣe tí ó burú bẹ̀tẹ̀ tí ò bá dájú ni pé ọmọ jẹ́ gbogbo ògbà kí àsìkò máa wà tó yẹ pé akirun eid kò ní sí eh, wáàsí sótà àwọn èèyàn fi mọ̀ pé wáàsí yẹn o ì máa ń wáyé torí ìdí ni so eléyìí ni ò bá dájú wallahu alam aleykum salaam naam aleykum salaam. Hmm. نعم well ala kulli hal àkọ́kọ́ ìbéèrè yìí àkọ́kọ́ pé a sọ̀rọ̀ lórí musọ́là ló ti yẹ ká kí eid ṣùgbọ́n tí udhur tó bá wáyé a lè kírun nínú masalasi jami ibi tá ti ń kírun jimá so gẹ́gẹ́ bí àwọn òjò àbótútù tó le kókókó àbí nǹkan kan míì tó lè jẹ́ udhur láti nira fáwọn èèyàn láti lọ sí eid kò sí aburú láti kírun nínú masalasi bó lè jẹ́ pé àti sọ̀rọ̀ lórí ẹ̀ ẹni ó bá dé mùsọ̀lá eid òun ò ní yan náfìlà yóò jókòó yọ máa ṣe takbirat náà ni ṣùgbọ́n tá a bá kírun eid ní masilasi gbogbo ẹni ó wọ masilasi yóò ṣe tahiyatul masjid so ntọ́ka yàtọ̀ ń bẹ̀ náà nìyẹn ṣùgbọ́n tí udhur tó bá wá tá a lè kí tá a nílé lọ sí eid abin musalla kò sí aburú ká ní masilasi ṣùgbọ́n mọ́sálá ẹ̀ẹ́dì bíi mẹ́ta márùn-ún mẹ́fà ju jù bẹ́ẹ̀ lọ torí pé ètò wa lu yìí yóò fẹ́ tó yóò fẹ́ tó twenty kì í ṣe ti afẹ́ ni ṣùgbọ́n a ní nǹkan kan tá a lè ṣe lórí ẹ̀ kì í ṣe ń tá a fẹ́ ni torí pé kì í ṣe tó dáa ni pé orí àwọn mùsùlùmí ó pin yẹlẹyẹlẹ bí irú ìrun eid ìrun tó yẹ pé kó má ju eid ẹyọ kan nílùú lọ torí pé náà ni èrò tó pọ̀ gan seriously so tá a fi mọ̀ pé àwọn mùsùlùmí pọ̀ ṣùgbọ́n tó bá wá wáyé báyìí kò sí nǹkan kan téèyàn lè ṣe sí i ohun tá a sọ náà ni pé tọ́ ọlọ́run kọ́ fi wá ṣe kóńgẹ́ rẹ̀ hmm. kò sí ní tẹ́ fẹ́ ṣe sí irú àwọn nǹkan báyìí there is nothing we can do so ó ti wáyé torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn míì gan tí ò tó kún ya ìdí tiwọn náà àwọn náà ti ya ìdí ti àwọn míì ya ìdí tán torí ìjọ ìjọ ìjọ mùsùlùmí pé bóyá jamiya kan jamiya kan kan jamiya kan àwọn míì náà sì tún ya ìdí torí ẹ̀yàmẹ̀yà èdè wípé ọ̀ká Yorùbá náà ní ìdí tiwa. <laughs> ni wọ́n wá sí ma kí ìdí pé ẹ̀yẹ wá sí táwọn Yorùbá náà ní ní ìdí tiwa <laughs> so nígbà táwọn Yorùbá ní ní ìdí tiwọn làwọn àsárùdí náà bá ní ó káà náà ní tiwa àwọn dàkóbíò àbáwọn òde táwọn Mr. Badaru àwọn náà bá tún lé àwọn náà mọ kí ìdí <laughs> so gbogbo àwọn nǹkan báyìí kì í ṣe tó dáa ná kì í ṣe nǹkan kan tó dáa but there is nothing we can do but tó bá ṣe é ṣe irú àwa káàró òjìrè ká má sọ pé ó di dandan ká ní ìdí tiwa ká parapọ̀ pẹ̀lú àwọn mùsùlùmí láti lọ kí ìdí náà ni ó dájú wallahu alam naam tó alaikum salam. Islam ó ní àwọn lọ́sọ̀rọ̀ ní àwọn kọ́lọ́ sat pupa àti pupa pupa ẹnu mọ́tò pupa aṣọ pupa ẹni tó ń gbé ayé wọn pupa pupa pupa well níjọ́ ni a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ aṣọ tí ó yẹ ká máa wò àkọ́kọ́ náà kọ́lọ̀ tẹ dárúkọ aṣọ pupa kò yẹ kí mùsùlùmí ó máa wọ aṣọ pupa báwo àwọn míì wọ́n mú ẹ̀rí wá pé wọ́n ní anabisa sallam ní ọjọ́ ọdún a máa wọ aṣọ pupa ohun táwọn afa sọ̀rọ̀ lórí ẹ̀ nínú àwọn nínú wọn Ibn Qayyim àtàwọn Ibn Hajar al-Asqalani ni pé aṣọ tí wọ́n ń wí kì í ṣaṣọ pupa n tó ń bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣọ wọ́n máa ń rí létí ẹ̀mọ́ ìlú tán ti ń kó wa ni so yóò fi yóò fi tètè fún wa ní báwo la sọ òun ṣe rí àwa tá a màsìkò náà so ní a fi hàn pé aṣọ tá báyìí pupa torí pé aṣọ yẹn ibi ta ti ń kó o wá nì ṣùgbọn wọn máa ń dára sí pupa a ó sì mọ̀ pupa ó tí máa hàn jù ní ara ara ọsọ so ká wá ní ká pè red ó fi hàn pé red pọ̀ ní ara ẹ̀ bẹ́ẹ̀ kì red purely ó aṣọ tí wọn ń sọ̀rọ̀ bá aṣọ so bákan náà àdìsí wa pé ànẹ́bísà ni ó sì wà lọ́wọ́ àti máa wọ aṣọ pupa so eléyàn ló fi lágbára jù aṣọ ọkùnrin ohun tá a mọ̀ ni a sì mọ̀ aṣọ obìnrin so gẹ́gẹ́ bí tradition ohun tó dáa jù ni kí mùsùlùmí ọmọ máa wọ kọ́lọ̀ tóbìnrin ń wọ̀ jù kó fi má máa dàbí obìnrin àwọn kọ́lọ̀ kan wà tó yẹ pé àwọn obìnrin náà máa ń wọ̀ jù lẹ́nu kúkúrú gbogbo kọ́lọ̀ tó bá ti kú lójú tó dáa kí mùsùlùmí ọmọ wọ̀nú kìí sáàsọ tó bá ti yọ ọlọ́ọ̀kan tí wọ́n ti máa rí ọ pé lágbájá ni àbí tó bá wà ní àárín èèyàn ìwọ làwọn èèyàn sá máa wò bẹ́ẹ̀ lómi bá ti gbójú tó wá ti rí kọ́lọ̀ wọn máa wò so tó bá ń tẹ̀lẹ̀ bó ló ti fẹ́ tẹ̀lẹ̀ àfẹ́ntì ọ̀bá bẹ́ẹ̀ mi bá wọlé èèyàn ń ṣubú tí n bá ń rìn so kéèyàn wọ kọ́lọ̀ tí ò ní tí kì í mújú pẹ́ẹ́pẹ́ èyí tó kù lójú aṣọ ọkùnrin ni ṣùgbọ́n aṣọ obìnrin gbogbo ògbà yẹ́lò yẹ́lò náà ni gbogbo ohun tí wọ́n máa tán máa láìka ti wọ̀ kí mùsùlùmí náà kí ọkùnrin wa wọ aṣọ yẹ́lò bá òwò délẹ̀ so gbogbo ibi tó bá wọ̀ á máa wò náà ni so gbogbo irú àwọn yẹn ló yẹ kí a ká má fi ọ̀ṣọ́ wa jọ obìnrin. kò pa dandan kọ́ pé ká rán aṣọ ní aṣọ obìnrin ká má fi ọ̀ṣọ́ ká má fi jọ obìnrin ní tó dáa jù nìyẹn wallahu alam now. Wa alaikum salaam. ilé rẹ̀ tó bá tó bá lọ kò ní kò ní wá padà bá ìrun ní mọ́sálásí and then lọ́nà létí ń lọ kò sí mọ́sálásí míì lílọ àtàbọ̀ rẹ̀ kò sí nǹkan kan tó jọ míì naam well ala kulli hal ohun tí wọ́n ń sọ̀rọ̀ bá nípa tayammam àsìkò ni kì í ṣe ìrun àsìkò kì í ṣe ìrun tòtò bá ti wá jẹ́ pé ó ti ó ti dá lójú wípé wọn ò ní rí omi tí àsìkò oorun tá à ń wí yóò fi lọ so á bá wọn kí á bá á ṣe tàyámàm láti bá wọn kírun jẹ́mi torí pé kó bó tiẹ̀ lùsì jẹ́mi gan ká ní yọ wọ omi kò lè rómi títí àsìkò ìrun fi lọ àsìkò là ń sọ̀rọ̀ bá kì í ṣe ìrun jẹ́mi ní mọ́sálásí là ń sọ̀rọ̀ bá torí pé gbogbo òun ló ní àsìkò tiẹ̀ so téèyàn ò bá ní rí omi tí àsìkò dhuhu tí ó fi yọ tí ó fi bọ́ sí last al asr tó eléyìí ní ìsìn tí ó ṣe ni pé yóò ṣe tayammum láti kírun bet kó wá jẹ́ pé àárín ibi tí wọ́n ti ń kírun yẹn síbi tí ó ti rí omi kò ju ìrìn maybe ten or twenty minutes lọ ó sì mọ̀ pé tóun bá lọ lé òun ò ní bárun tó ń ti bẹ́ẹ̀ náà òun ní ó rí ibi tí ó ti rí omi kò sí nínú àwọn tí ó ṣe tayammum torí pé àsìkò òórùn sì ń bẹ àsìkò òórùn ń bẹ so kì í ṣe tayammum láti bá jẹ́mìí ní à ń sọ̀rọ̀ ọba tayammum láti láti bá àsìkò òórùn mo rò pé ẹ gbàgbọ́ ọ̀rọ̀ mi naam Allahu alim alex naam. kíni èwo kíni ikú àbí wọ́n ṣàfọwọ́fà well sẹ́rí irú àwọn situation báyìí kì í ṣe téèyàn lè dájọ́ rẹ̀ just like that èèyàn ò ní ẹ ní àǹfààní láti dájọ́ fẹ́ni tó kú just like that pé ó kúkú jihad àbó kúkú ah, ah, àfọwọ́fà kì í ṣe téèyàn lè dájọ́ bẹ́tí ní téèyàn tí àáfàá lè ṣe ni pé tírù nǹkan báyẹn bá wáyé èyí tó dáa jù náà ni kó fi ìrun kíkí kú òun bẹ̀yẹn kó lọ síbòmíì bọ̀rọ̀bà tí ibòmíì bá ti wá pápá jùlọ irú ibi tó yẹ pé ìrun ìdì tóbi mélòó nílùú tí wọn bá lè kírun ń bẹ̀rùn lọ́dún èèyàn káwọn náà jẹ́ máa mú kó kírun bomi kò sáburú torí láti pa aburú tí wọ́n rò pé yóò ṣẹlẹ̀ kò sì dá fún mùsùlùmí láti lọ tọ ara rẹ̀ bọ́nú àlákà lẹ́yìn tó bá ti mọ̀ ṣùgbọ́n ká wá dájọ́ pé àwọn tó bá lọ kírun ńkọ́ kí ni ìdájọ́ wọn ọlọ́run nìkan ló mọ̀ ìdájọ́ wọn torí pé ẹ̀mí èròǹgbà tí wọ́n fi lọ àmọ́ àákànṣe assumption ni mo rò pé gbọ́ mi yé àwa ń ṣe assumption ni àmọ́ ọlọ́run nìkan ló lórí inú wa ẹni ó bá lọ kírun pẹ̀lú àníyàn tó dáa ó ní ládàá irun tó lọ kí ń bẹ̀ tí bá sì pa ń bẹ̀ náà ó wà ní lórí pé ó ń ṣiṣẹ́ ìbádà rẹ̀ ni ni wọ́n pa sí so a ní àǹfààní láti dájọ́ pé bóyá wọ́n kúkú ṣàhádà àbí wọn ò kúkú ṣàhádà ká fi ìdájọ́ èèyàn fún ọlọ́run láti ṣe ṣùgbọ́n tó dáa jù tá a bá ti mọ nǹkan kan láti wulẹ̀ wá pé kò sí peace níbì kan is better ká fi bẹ̀yẹn lẹ̀ ọlọ́run fún ọlọ́run kan wá ń pa pé ká lọ tira wa bọnú àhàlákà. Uh, wallahu alam so ọwọ́ pé bóyá um, ìrun tí wọ́n kí àbí ikú tí wọ́n kú yẹn èmi ò lè ṣèdájọ́ lórí ẹ̀ wallahu alam <laughs> wallahu alam wa alaikum Hmm. Hmm. sẹ́ẹ̀rì kò sí aburú tó bá pé n tó yà wá ohun tí ṣẹ̀ríà faramọ́ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ Ìbàdàn àbíbò míì náà tí ìṣe Ìbàdàn tó bá ti jẹ́ pé tá bá ní gbogbo àwọn èrò pátá àyè kan ni wọ́n ti kírun ìnira ń bẹ ń bẹ kò sí aburú láti jẹ́ pé wọ́n yan àyè kejì gbogbo yẹn sì ní ọba àbí olórí o ní ó sì yun but problem ta ni ni pé a ní olórí ẹyọ kan so irú yẹn ń sìn olórí tó sì ní àwọn olùmọ̀lẹ́gbẹ̀ẹ́ àwọn wọn jọ jíròrò pé nígbà tí bíi ti tí ó gbà wá mọ̀ọ́n tá a sì pọ̀ tó báyìí ṣé a lè wá bòmíì tó jù bá ń lọ tí ó gbà wá àbí káti ẹ̀ kúkú á pín ìlú sí méjì àwọn tán bá ń gbé bí káwọn lọ máa kírun tiwọn ní agbọn bí àwọn tán bá ń gbé bí káwọn lọ máa kírun tiwọn lágbọn bí kì í ṣe pọ́báyà àkàndára ayára wa ní irú ìyàtà ìyàrá wa lẹ́ni omi ìyàtà ìyàrá wa omi ṣẹ̀rí àfaramọ́ báyà torí ń tọ́jọ́ mọ́ tawhidi ni wallahu alam eléyàn kò sí aburú bẹ́ẹ̀ tó mí kò láǹfààní láti láti rẹ pé a yàrá wa kò láǹfààní a kàn ṣe bẹ́ẹ̀ ni torí àǹfààní ara wa àwọn ẹlòmíì torí bá ti láti máa kó jọ fún àwọn ìjọ wọn torí pé gbogbo ẹni tó bá wá sí mọ́ṣáláṣí ńjọ́ náà wọ́n dáwó so ibi tí wọ́n sì ti rówó tí wọ́n pọ̀ nù so ó di dandan kó láwọn ó kírun jimá tiwọn àbí kó kí ìdí tiwọn bẹ̀tí kì í bá ti ṣe báyẹn kò sáburú láti ẹ pé ìdí pé méjì ó pé mẹ́ta ó pé mẹ́rin mọ̀rúbà tó bá ti jẹ́ pé n tó yà wọ́n tó jẹ tí sẹ̀rí àgbà ni gẹ́gẹ́ bí a ti sọ nísìn pé imam àbọ̀bàálù láwa wò pé tá a bá ń kírun lójú kan náà ìnira máa bá wa kákókó pín ìlú sí méjì àwọn tó máa ń gbé bí sáìdì ibi kan lọ kírun níbí àwọn tó máa ń gbé sáìdì ibi kan máa kírun níbí kò sáburú nù ẹ̀ Allahu a'lam. bẹ́ẹ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ ayé lẹ́nu odi ló wà nílẹ̀ tó bá ti di inú ìlú ohun tó dáa náà ni ká tún pa pààrà ayọ̀ ààyè lọ sí odi ìlú èyí tó dáa jù nìyẹn now now wọ́n lè ah, gbogbo tó bá ṣèbáwọn tó ń darí ẹ̀ wà gbogbo tó bá wù wọ́n lè fi ṣe bẹ̀tí tó dáa jù náà ni ká tún wáyé mi lọ ní odi ìlú so that

fún wọn láàyè nínú sáwù àbí láìjòkó tiwọn. well gbogbo yẹn kì í ṣe tí ó bójú mi tá mọ́ṣáláṣí ètò àyè àyè festival àbí àyè kílẹ̀ pé nìsín ceremony àyè kírun ni ẹni ó bá fẹ́ kírun ni ó kírun mọ́ṣáláṣí ṣùgbọ́n tá a bá ní wọ́n wá sí mọ́ṣáláṣí torí àti fi ìhàn pé a wà lápapọ̀ wọ́n wáyè fún wọn lẹ́gbẹ̀ẹ́ wípé àwọn ò rí pé àwọn lágbájá àwọn náà wá bá wọn wọn jókòó níbi táwọn mùsùlùmí ti ń kírun ṣùgbọ́n wọn ò ṣùgbọ́n pé á jẹ́ pé wọ́n wà nínú sáwù òun eléyìn ìkọjá ẹnu àlá ni eléyìn ìkọjá ẹnu àlá ni kìí ṣe tó dá pẹ́pẹ́ ṣùgbọ́n kí ẹni tí kìí ṣe mùsùlùmí ó wọ mọ́ṣáláṣí kìí ṣe tí kìí ṣe tó burú wíwọ mọ́ṣáláṣí ẹ̀yìn ṣe tó burú kẹbẹt kí ni tó wá ṣe eléyìn ni tí a ó bèè táwọn so kí wọ́n wáyé míì kí wọ́n jókòó wọ́n lè jókòó torí àfihàn pé nílùú ìlú yìí o. Uh, orí wa kan nígbà táwọn mùsùlùmí àti christian tí wọ́n tó fi di pé à ń bára wa jà bí nǹkan kan so ká lè fi hàn pé a wà lápapọ̀ wọ́n lè wà lẹ́gbẹ̀ẹ́ kan àmọ́ sí wọ́n wà nínú sáwú eléyìí ọ̀rọ̀ ọkọ̀jẹ́ ẹnu àlà Allahu alam wasalaamu alaykum wa rahmatulah.